ẹ̀yin èèyàn àṣírí ti padà tú finally àṣírí ti tú àwọn òǹwò làṣírí ẹ ṣe rí àwọn baba ni máa ń sọ nǹkan kan wípé ilé tá a bá ti fi rọ́mọ <laughs> wọ́n ní ìrì lásán lásán ló máa wóru ilé yẹn ẹ wá wò wọ́n ìkankan tí ẹ ó fẹnu ẹ sọ gbàgàdà gbàgàdà ni wípé wọ́n sanwó fóònù ni wọ́n san owó fún òun pé kó mọ̀ ba Ìgbòho ló kọjá kiri gbogbo àwọn tó ń ṣe Yorùbá nation kó mọ̀ ah, iṣẹ́ owó ló ń ṣe fọ́nrán yẹn ń bẹ bí ẹ máa gbọ́ gbogbo àwọn blogger àsọnu nǹkan kan wà behind n tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ah, ah, wọ́n ti ṣì ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lọ́nà wọ́n mọ̀ọ́mọ̀ ń discourage àwọn èèyàn ni. torí kíni torí owó ẹlòmíì gan lè tó ẹ pé ọ̀run ẹ̀ ṣe é tà torí owó máa ta ọ̀run ẹ̀ ọ̀run wo náà kàn tiẹ̀ náà ń lọ tẹ́lẹ̀ èmi ò ń so ń dájọ́ àṣírí ti tú ọká ti fó ẹ wò ẹ bá ń pín kó dọ́dọ̀ gbogbo àwọn èèyàn ó lanu sọ ni máa play fọ́nrán yẹn fún yín sìn gbogbo ẹ̀yin yẹn wá tẹ bá come across ètò yìí mo kí yín káàkiri gbogbo kíbi tẹ́ bá ti ń lórí ọ̀fẹ́ tẹ́ ń wù mí ó já arọ ni bó jọ̀sán ni bó já lẹ́ni kó jòrú ni anytime tó bá bọ́ sí lọ́dọ̀ yín mo kí gbogbo yín pátápátá ẹ̀yin ọmọ Yorùbá hmm. ṣe mọ̀ wípé oríṣiríṣi àwọn ọ̀rọ̀ kan ti ń jà rìnrìn látijọ́ yìí ṣẹ́rẹ́ tó wá sọ̀rọ̀ yìí kì èèyàn lásán àǹfààní o ó ní ah kó o máa takú àwọn Yorùbá nation yẹn kó o máa fọ̀rọ̀ gbò ó pẹ̀hùn ó ń rówó mbẹ̀ àló sọ dé level kan ó ní ah tó ń bá ń bẹ̀rẹ̀ àwọn kinní tó ń ṣe yẹn lọ́ba yìí ó lẹ́lòmíì máa fò ní one million so bad ẹ jẹ́ kí n máa play fọ́nrán yẹn fún wa díẹ̀díẹ̀ kó mọ́ dàbí pé bóyá mò ń ràrò sọ <laughs> mẹ́wàá ń ṣẹlẹ̀ àṣírí tú finally ẹ ó ní ah, mo mọ̀ọ́mọ̀ ń ṣe ni I was sprayed ah àwọn èèyàn ga o kò sí táwọn èèyàn ò lè ṣe torí owó ẹ ẹ ẹ já wò báyìí. bá a bí mi ní báyìí já mọ̀ hmm, hmm. so that alhamdulilayi mo dẹ̀ free mo balance ṣe pé sáyẹn nìkan ló kù tí mo dẹ̀ ṣiṣẹ́ ìdúró bàjẹ́ wá ta lómi pé máa bọ́ sọ̀rọ̀ àwọn Yorùbá ló kàn yẹ kó pè mí jọ ọ̀rọ̀ gbogbo àpariwo ẹ̀sìn lọ tó mò ń rówó bẹ́ẹ̀ mo balance ṣe ṣáìdì nìkan ló kù tí ìpàdé ṣáìdì ló bàjẹ́ wá ta mí máa bọ́ sọ̀rọ̀ àwọn. ẹ̀yin èèyàn ṣe ẹ̀yin náà ń gbọ́rọ̀ báyìí ah, ẹ wo ohun táwọn èèyàn sọ ara wọn dà because they want to make money ẹgbọ́n nǹkan tó sọ ó ló pè ń kó ń lọ sọ́dọ̀ àwọn Yorùbá nation kó máa ta sí wọn roughly kó máa saw anything about them to make his own money. Just look at these people. Ẹ jẹ́ n play fọ́nrán yẹn síwájú sí kẹ́ ẹ lè gẹ́ẹ̀tì tí mò ń sọ dáadáa. Olówó bẹ̀rẹ̀ gan. Ilé yìí ìrówó. Àwọn oní òkè ẹ̀ ń gbowó àwọn star Facebook àti YouTube. Ìlú ni star. Ìlú ọjọ́ mo ti ń sọ̀rọ̀ sọ nípa àdìtí mo ti ń pariwo fún mi insta tèmi mi ti gbà kọ́bọ̀ lọ́wọ́ facebook mi ti gbà kọ́bọ̀ wọ́n kàn ti wọ́n kàn ti pa ìyẹn ẹjọ́ ẹ ẹ wá sílẹ̀ òkè ṣé òkè ẹ̀yin náà báwo olóṣèlú ṣiṣẹ́ ẹgbó lọ́wọ́ àwọn olóṣèlú ó ti da ẹ̀yin ti Tinubu ó da. ẹ̀yin náà gbọ́rọ̀ now tẹ́ bá wá rí tọkànlọ́mọ jáde tí kìnní kan jáde títọ̀ ń jáde these people are are doing the work they are paid to do. ẹ wàá mọ tó burú jù bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ò rántí ọ̀la o ọ̀pọ̀lọpọ̀ wọn ò rántí àtúbọ̀tán àtúbọ̀tán yìí ò kàn tiẹ̀ nítumọ̀ sí wọn ẹ get gbogbo tí wọ́n wà after ò ní pé they want to make money now tó bá wá rówó yẹn tán bó o lo ṣe fẹ́ ná owó tó kó jọ nínú pò ń bá àwọn èèyàn kan jẹ́ owó tó kó jọ nínú pò ń bá àwọn èèyàn kan lórúkọ jẹ́ owó tó kó jọ nínú pò fẹ́ da àwọn ìrìn àjò kan rú ah, ẹ̀rù àwọn èèyàn bà mí o ṣe mọ̀ pé lánàá lánàá la sì ń sọ̀kan tẹ́ ẹ̀ bá gbàgbé lánàá lánàá la sì ń sọ̀kan tá ń gbéra wọn ṣépè big time tí wọ́n ń fúnra wọn lépè gidi big time ṣe mọ̀ pé lánàá lánàá sí nìyẹn this is another one ṣẹ́yìn náà ti wá rí wípé ṣe rí <laughs> àṣírí irọ́ ò lè bò ó ó lè máa parọ́ lọ ẹgẹ́t kó máa parọ́ lọ kó máa jẹ lọ kó máa rò kó máwọn èèyàn ní múgùn are you getting me ẹ máa pa lọ máa pa lọ máa pa lọ ṣùgbọ́n ọjọ́ kan máa jọ́ kan irọ́ yẹn ò lè ò lè rí pa lọ títí ọjọ́ kan máa jọ́ kan àṣírí irọ́ máa tú. ẹ̀rì pẹ́ẹ́n tó ń bí níbèrè was telling him pé ah ìṣòwò Facebook tẹ́ ń gbà náà ni àbówó kinní kan tẹ́ ń gbà ní olówó kinní yẹn ìyẹn ò olówó ìyẹn ò ń sowó ó lóun ṣiṣẹ́ fọlọ́sẹ̀lú ó máa máa pariwo olóṣèlú lásán ó máa máa bà wọn nǹkan jẹ́ lásán ó máa máa da nǹkan kan rú lásán láì gbowó ẹ jẹ́ n tún play yòókù kẹ́ ẹ gbọ́ mẹ́wàá ń ṣẹlẹ̀ bọ́lá ó ṣe máa tú wọn lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan rè yóò máa tú wọn sì pọ̀ o ọlọ́run gbọ́ wọn sì pọ̀ o ẹ tí ì gbọ́ nǹkan kan o ẹ sì máa gbọ́ mẹ́wàá ẹ farabalẹ̀. yúrò pa nífẹ̀ẹ́ ọmọ nigeria lẹ́bí ń ṣe bẹ́ẹ̀ látijọ́ ẹni ti da asiri eh, eh, oh, asiri ti ti tú mi bí mo ṣe ń mo ṣe ń ṣiṣẹ́ yẹn ó sọ èso oore fún mi torí màá rówó ń mi o kan bá yín o. ẹ̀yin gbọ́ get bóyá lù bóyá ìran yorùbá ń bóyá fúlàní ń pa àwọn èèyàn lọ okò kan bóyá àwọn ọ̀dọ́ rí sẹ́sẹ́ okò kan bóyá ebi ń pa àwọn ìyá okò kan bóyá àwọn èèyàn ní orí ọ̀fẹ́ wọ́n ní wọ́n ní access sí ètò ìlera tó nítumọ̀ kò kàn ó ní tó ń wá after ni kò make owó òun náà tó bá wá gbarú owó yẹn tán ibo ló ti fẹ́ ná kí ló fẹ́ fi wò owó tó gbà at the expense of life àwọn kan owó tó gbà torí pé òun bà àwọn kan jẹ́ ṣẹ́rí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún wa ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró tẹ́ ẹ dúró tán gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ìrìn àjò yìí <laughs> ó ní reason kò dẹ̀ lè má ṣẹlẹ̀ ṣẹ́rí gbogbo àwọn lítúlítú fọ́nrán tá a ṣe mú wá àwọn eléyìí kéré o <laughs> ọlọ́gbọ́n ó kéré ẹ máa retí ẹ máa retí bẹbẹ àwọn kan sì ń bọ̀ èyí tẹ̀ ń come across ẹ ṣíà ẹ̀ ṣé bẹ́ẹ̀ rí pàṣírí ti ń tú ṣe rí gbogbo tá a ṣe ń rí preamble ni o kí ni mo pè é preamble ojúlówó sì ṣe kí ni ó sì ń bọ̀ lọ́nà ẹ jẹ́ ń play yòókù díẹ̀ sí i ẹ̀yin èèyàn ẹ máa bá mi ṣíà ẹ̀ ẹ bá mi ṣíà ẹ̀ fáwọn èèyàn wa ẹ̀ káwọn náà ò rí i káwọn náà rójú ayé ilé tá a bá fi rọ́mọ ọlọ́ngbọ́ ọlọ́ngbọ́ èrè ló máa wò kò lè last bó o bá parọ́ lọ parọ́ lọ parọ́ lọ parọ́ lọ tó ń jẹ lọ tó fi ń gba yìí lọ kò lè last ọkà padà máa fó àwọn èèyàn ojú wọn ó padà là ó lè máa tàn wọ́n lọ for life oṣù ọ. bí ṣe ní rówó ń bẹ àti pé gbogbo tí mò ń ṣe yìí náà àti ìgbìmọ̀ mọ́ inú àwọn èèyàn jẹ́ pé wọ́n máa fi ṣiṣẹ́ tìmí tí mo ìpolóṣèlú ni wọ́n náà tó máa ń fún mi lówó hmm. dáadáa ìṣòro kékeré wàláì mílíọ̀nù máa fún mi fọlọ́n búra súnmọ́ bìí lára sí láìlá wà mo ti sọ̀rọ̀ tọ́tọ́ tí yẹn tán ní kí n sẹ́ra tó dẹ̀ fún mi ní one million naira tí máa parọ́. Can you see? You see the reason. That's why tó fi jẹ́ pé ẹ máa ráwọn èèyàn kan náà táwọn náà ń pariwo Yorùbá Yorùbá la fẹ́ òmìnira Yorùbá la fẹ́ irọ́ ni o. They are doing it because of money. èyí tẹ́ bá ń tẹ̀lé mi tẹ́ ń follow me right from time ẹ rí i pé máa ń pèdè kan fún wa wípé àwọn àkókò kan ń bọ̀ tí ìjì ó gbé àwọn nǹkan lọ ìjì owó ló máa gbẹ́ lòmíì lọ ìjì ipò ló máa gbẹ́ lòmíì lọ ìjì gbogbo ẹ̀ ṣé gbogbo ẹ̀kọ́ láti fẹ́ rí tán sáwọn nǹkan ṣé jí owó òṣèlú ò gbé wọn lọ ẹ tún wá gbọ́n tẹ́lẹ̀ náà sọ ó ní tóun bá ti tó ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn tán tó ń ba àwọn tó ń ṣe Yorùbá nation jẹ́ tán tó ń ba olóyè Ìgbòho jẹ́ tán tó ń ṣe gbogbo ẹ̀ jẹ́ tó ń sáà ti ṣe tán ó ní tóun bá parí báyìí ó lóun ti rọ́jọ́ tó lóṣèlú kan jáde tó ṣe kíni tó ń parí tán báyìí tó dẹ̀ ṣe one million naira sóhun bọ̀ sówó yẹn ò ní tán sówó yẹn ò ní tán ṣé for life lówó yẹn ó mọ̀ lọ ṣùgbọ́n àwọn owó kan wà téèyàn ò gbọ́dọ̀ gbà àwọn owó kan wà téèyàn ò gbọ́dọ̀ tẹ́wọ́ gbà tó yẹ pé bí owó ìbànújẹ́ ni you see the life of àwọn èèyàn torí owó torí owó bí nǹkan tí mo máa ń sọ kò sórí ẹni tó fi rán mú pé kò lè kò lè lówó you can have this money kò sẹ́ni tí ò lè ní kò sẹ́ni tó forí ẹ̀rú mú but it's unfortunate ọ̀pọ̀lọpọ̀ ti lose focus ọ̀pọ̀lọpọ̀ ò kí ẹ̀ ntí ìbáwò kó ṣẹlẹ̀ sọ́mọ ní kejì ntáwọn wà after ni pé káwọn sáà ti jẹun káwọn ti yó káwọn ti lówó ìyà ò bá jẹ lòmíì ọmọ ẹlòmíì ò bá kú dànù ẹ wá wo oríṣiríṣi àwọn incident gbogbo káàkiri dáa rí tó ti di pé ọmọ ọmọ seventeen years ti ń ó ti ń ó ti ń ó ti ń pète tó ń kidnap ara ẹ̀ tó dẹ̀ ń sọ fáwọn ọ̀rẹ́ ẹ̀ mo sọ news yẹn lónìí tó dẹ̀ ń sọ fáwọn ọ̀rẹ́ wípé dáàdì mi ó yẹ pé kẹ́ ẹ sọ fún yín pé twenty million pẹ́yìn lẹ jí mi gbé o twenty million dẹ̀ lè má gbà kó tó di pé wàá sí rí àwọn ọmọ yẹn tí wọ́n mú wọn kí ló fà á mo wá jókòó mo wá rò pé ọmọ twelve ọmọ seventeen years kí ló fẹ́ project wo ló ń lé kí ló ní kí ló wà lọ́pọ̀lọ́ ẹ̀ tó ń lé tó fẹ́ fi twenty million ṣe àwọn òbí tó ń tọ́ tó wù dàgbà. Ah, ẹ jẹ́ ń play yòókù tán o kẹ́ ẹ lè mọ́rú àwọn èèyàn o. <laughs> àṣírí ti tú sí mi lọ́wọ́ bá. bí mo ṣe ń ṣiṣẹ́ bí mo ṣe ń ṣiṣẹ́ yẹn ó bè mí pé ìyẹn máa sọ èso oore fún mi torí màá rówó ń bẹ̀. òye mi tẹ́ ẹ̀ sọ yín lóo yín tẹ́ ẹ̀ sọ yé mi o wàhálà ìmọ̀kàn bá yín ṣàwàdà ni o. Ah, mi ṣe ní rówó ń bẹ̀ àti pé gbogbo tí mò ń ṣe yìí náà àti pé mo mọ inú àwọn èèyàn jẹ́ pé wọ́n máa fi ṣe tì mí tí mo gbọ́dọ̀ ṣèlú ni wọ́n náà tó máa ń fún mi lówó. Hmm. dáadáa hmm. mo ti sọ̀rọ̀ tó dẹ̀ fún mi ní one million naira tí máa parọ́ kọ́ lọ́wọ́ mọ́ mi. aláàbò mo búra sọ ìyẹn yẹ kí n mójútó jù ṣùgbọ́n òun ti bẹ́ẹ̀ náà àwọn tí òun ọ̀rọ̀ ẹ̀sìn tí òun kọ́ mi ni máa ń dá sí. ṣẹ́yìn náà ti rí ẹ̀yìn èèyàn ṣe é rójú ayé torí ẹ̀ tó bá jẹ́ kán mú ẹ múgùn torí ọ̀rọ̀ ẹ̀sìn i don't know mi ò mọ báwọn èèyàn wa ṣe ń ronú mi ò mọ báwọn èèyàn wa ṣe ń ronú ṣé kó tó pé christianity dé kó tó di pé islam dé ṣé àwọn bàbá wa tó wà nílẹ̀ yìí ẹ má gbàgbé o pé yorùbá ti exist kí gbogbo àwọn ẹ̀sìn tá à ń sọ yìí tó dé o yorùbá ti ń ṣe kíni ó ti exist ṣe báwọn bàbá yẹn ṣe bí bákan ni wọ́n ṣe ń gbègbè ayé wọn ṣe bí bákan ni wọ́n ṣe ń pe ọlọ́run but it's unfortunate lónìí wọ́n ti tọ́nu orí àwọn èèyàn upside down torí ẹ̀sìn ó jẹ́ jára ẹ̀ <laughs> kí ni mo sọ fún ẹ dára ẹ má jẹ́ kí èèyàn kan gbá ẹ mọ́ má jẹ́ kí èèyàn kankan gbá ẹ ìwọ ni kó o dá ọlọ́run gangan mọ̀ fúnra ẹ má jẹ́ kí èèyàn kankan máa máa bò bú ẹ mọ́ nǹkan tẹ̀mí kan mọ̀ tó dá mi lójú ni pé àwọn bàbá yẹn kó tó di pé àwọn ẹ̀sìn yìí dé ṣé mo pé wọ́n mú wa ni kò ń ṣẹ̀sìn tiwa àwọn bàbá yẹn wọ́n ní àwọn ọ̀nà tí wọ́n ń gbà á ké pe ọlọ́run tọ́lọ́run dẹ̀ ń dá wọn lóhùn ẹ wá rí gbogbo wọn ń they will now come on social media wọn á máa sọ oríṣiríṣiríṣi wọn á máa sọ bí ìgbà tó yẹ pé àwọn gangan náà ń jókòó sọ́wọ́ ah, ah. àwọn gangan náà ń jókòó sẹ́gbẹ̀ẹ́ ọlọ́run kí dẹ̀ ló wà ń di náà majority of them gbogbo wọn kọ́ àwọn olótìtọ́ wà o ṣùgbọ́n majority torí tí wọ́n fẹ́ jẹ torí tí wọ́n fẹ́ jẹ náà ni wọ́n ti wá gbàgbé wípé kò sí ní tó yẹ kó ṣẹlẹ̀ tó yẹ kéèyàn fi torí tí ó jẹ kó fi ba ìjọmọlúwàbí ẹ̀ kó fi bàjẹ́ ẹ̀yin èèyàn sẹ́yìn náà ti rójú ayé mo kàn ní mo wá ní o kẹ́yìn náà tún lórí ọ̀fẹ́ kẹ́ mọ bó ṣe ń lọ fọ́nrán tẹ́ wò yìí tẹ́ gbọ́ yìí bó ló ṣe rí lára ti yín ṣàǹgbọ́n nǹkan pera wọn <laughs> àwọn blọ́gà elébi tó yẹ kó gbogbo mẹ́ńtálítì wọn láyé owó ni owó ni ètò kan wà tí máa ṣe ó lè jọ́ la ó lè jọ́ tún la àwọn tó lówó lánàá yẹn ibo wà sọ ń kówó lọ́rùn ni èmi rò pé n tó yẹ kó kọ́kọ́ jẹ́ nọmba one fún gbogbo ẹni tí làákàyè ẹ̀ bá tó bá ní làákàyè ni wípé humanity kò ó gbọ́dọ̀ jẹ́ kí ó wá jẹ́ tara ẹnìkan ló máa máa rò ṣùgbọ́n àwọn ẹlòmíì tara wọn nìkan ni o tara wọn nìkan táwọn bá ti wà òkè irú ẹ̀ làwọn tẹ̀ ń rí torí ẹ̀ ẹ wá rí wọn wọ́n á gbélé wọ́n á gbé tọ̀hún wọ́n á forí ti bí gbárí gbogbo ohun tí wọ́n mọ̀ gbogbo ohun tójú wọn ò tó wọ́n á máa sọ. So because they want to make money. ẹ wo mi ò ní sọ́jú báyìí lọ mo kàn wò pé kí n sáré ṣe léyìí lónìí gbélé ń já ni mo sì ń bọ̀ lórí ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ àwọn fọ́nrán kan dẹ̀ sì ń bọ̀ tí màá mú wá fún wa ẹ wo ẹ sábà mi ṣíà ẹ kó dọ́dọ̀ gbogbo àwọn èèyàn wa káwọn èèyàn náà rí i pé ibi ọ̀rọ̀ dé dúró àṣírí ti tú àṣírí ò bò mọ́ torí Yorùbá nation torí Ìgbòho àṣírí ti tú ẹ wo a tún pàdé ńgbà mi kò ní jù báyìí lọ